Fico, Fico, Fico, Fico means hook. Fico means hook. Obìnrin náà fi ọwọ́ rẹ̀ kọ́ okùn aṣọ. Obìnrin náà fi ọwọ́ rẹ̀ kọ́ okùn aṣọ.